séríkì fúlàní ní ìpínlẹ̀ kwara ti gba ẹ̀wọ̀n gbére àti àwọn ènìyàn méjì míì ẹ̀wọ̀n gbére ni adájọ́ dá fún wọn wípé kí wọ́n lọ lo ìyókù ayé wọn ní ọgbà ẹ̀wọ̀n ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ kwara ó ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún sẹ́ríkì fúlàní ní ìpínlẹ̀ kwara usman adamu àti ènìyàn mẹ́ta míì lórí ẹ̀sùn ìjínigbé àti ìdìtẹ̀gba owó lọ́wọ́ àwọn ènìyàn usman adamu ọmọ ìyá rẹ̀ míì lọ́kùnrin àti ènìyàn kan torúkọ rẹ̀ ń jẹ́ gidado idris ni wọ́n rán lẹ́wọ̀n gbére lẹ́yìn tí ẹ̀rí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n kópa nínú ìjínigbé tó wáyé ọ̀hún wọ́n fẹ̀sùn kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wípé wọ́n jí arákùnrin kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ abubakar ahmed gbé tí wọ́n sì gba mílíọ̀nù kan náírà lọ́wọ́ ẹni náà kí wọ́n tó tú u lẹ́yìn tí ó lo ogúnjọ́ ní àhámọ́ wọn ó súnmọ́ ọdún kan gbáko tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kwara tó rí ìdájọ́ yìí àti ilé-ẹjọ́ tó kalẹ̀ sí ìpínlẹ̀ kwara kí wọ́n tó rí gbogbo ẹ̀ yanjú lẹ́yìn atótónu àti lẹ́yìn ọ̀rẹ́yìn ni adájọ́ ló tó dájọ́ ẹ̀wọ̀n gbére fún sẹ́ríkì ní ìpínlẹ̀ kwara ọ̀hún nínú ìdájọ́ rẹ̀ tó gbé kalẹ̀ lọ́jọ́bọ̀ adájọ́ adẹ́nìkẹ́ akínpẹ̀lú sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ̀bi ẹ̀sùn ó fẹ̀sùn kàn wọ́n wípé bóyá wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí tàbí wọn ò lọ́wọ́ nǹkan tó ṣe pàtàkì ni wípé wọ́n jọ gbìmọ̀ pọ̀ gba owó lọ́wọ́ aláìṣẹ̀ tí wọ́n sì jí onítọ̀hún gbé gẹ́gẹ́ bó ṣe wí àwọn ọ̀daràn yìí mú ẹni tó fẹ̀sùn kàn wọ́n yìí tí wọ́n sì gba owó lọ́wọ́ rẹ̀ ní òfin taratara gba ti ọ̀rọ̀ agbẹjọ́rò àti atótónu agbẹjọ́rò àwọn ọ̀daràn tó ní kí wọ́n wọ́gi lé ẹ̀sùn onígun méjì tó ní wọn ò sí níbi ìjínigbé yìí akin pẹ̀lú tẹ̀síwájú pé ó bani lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ ni ó bani nínú jẹ́ wípé àwọn tí wọ́n yẹ kí wọ́n jẹ́ aláàbò kí wọ́n sì dáàbò bo àwọn ènìyàn tí wọ́n wà ní àkàtà wọn ni wọ́n torí ìfẹ́ owó ni wọ́n bẹ́gi dínà ètò ààbò ní ìpínlẹ̀ kwara yàtọ̀ sí ìdájọ́ ẹ̀wọ̀n gbére tí adájọ́ gbé kalẹ̀ yìí ó ní kí wọ́n san ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà ìyẹn six hundred thousand naira fún ẹni tí wọ́n jí gbé tí wọ́n sì gba owó lọ́wọ́ rẹ̀ ṣeréke fúlàní ní ìpínlẹ̀ kwara ó ti rí ẹ̀wọ̀n gbére he báyìí àti àwọn ènìyàn rẹ̀ méjì míì.